وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك أبو الله أبا الله أبا وكجشو الله أبا تيو اللورقون ọlọ́run ọba tó yẹ sí pé òun ló dá gbogbo nǹkan ọlọ́run ọba yìí òun lọ́ba tó yẹ sí pé kò ní ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni kò ní ní òpin ọlọ́run ọba yìí lọ́ba tí gbogbo ọpẹ́ àti gbogbo ẹ̀yìn tọ́ sí àwa fún ọlọ́run ọba náà a sì yìn Ọlọ́run Ọba náà gẹ́gẹ́ bó ṣe tọ́ sí Ọlọ́run Ọba láti yìn a jẹ́rìí pé Ọlọ́run Ọba yìí ọba tí ó tọ́ láti mú orogún pẹ̀lú ẹni la malakun muqarrabi wala nabiyyun mursal a jẹ́rìí pé kò tọ́ láti mú orogún kan náà áńgẹ́lì tó súnmọ́ Ọlọ́run Ọba kọ̀tọ́ láti múrú àwọn ẹ̀dá yìí ní orogún fún Ọlọ́run Ọba wala nabiyyun mursal bákan náà sì jẹ́rìí pé kọ̀tọ́ láti mú orogún fún Ọlọ́run Ọba kọ̀tọ́ láti wá orogún fún Ọlọ́run Ọba kódà kó bá jẹ́ annabi tọ́lọ́run Ọba lè kẹ́lá ránṣẹ́ òun náà lábẹ́ fi sorogún sallallahu alaihi wasallam abdullahi wa rasuluhu ẹrú ọlọ́wọ̀n bá ní òjísí ọlọ́wọ̀n bá ní ṣe àlékún kí ọlọ́wọ̀n bá àti ó dájẹ́jẹ́ tán ọlọ́wọ̀n bá kọmọ bá aṣíwájú ẹ̀dá nabi sallallahu alaihi wasallam àti àwọn ará ilé nabi sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo olùrin ojú ọ̀nà nabi sallallahu alaihi títí lọ́jọ́ ìgbẹ̀rẹ̀ alqiyama abẹ́lọ́run bá kí ọlọ́run bá kí ó kádàrà àwa náà mọ́ àwọn tí wọ́n rí ojú ọ̀nà nabi sallallahu alaihi wasallam la ilaha ọ̀rọ̀ nípa ìbéèrè tí wọ́n bi sheikh yahya ibn ali al-hajuri alayhi rahmatullah tí wọ́n bi wọ́n nípa muhammad bin ali jabata tí wọ́n bi wọ́n nípa ọkùnrin yìí wípé ǹjẹ́ àwọn nǹkan tọ́kùnrin ń sọ wọ̀nyí ǹjẹ́ ó wà ní ìbámu sí àdìsọ́kàn ahlus sunnah wal jama'a so wọ́n béèrè àwọn béèrè yìí lọ́dọ̀ sheikh yahya bin ali al-hajuri so sheikh yahya al-hajuri wọ́n sì fèsì sí àwọn béèrè náà so ni a ń gbìyànjú láti gbé ẹ̀wò láti tú ní fọ́síwẹ́wẹ́ sí èdè yorùbá ṣùgbọ́n ká tó tẹ̀síwájú lónìí lórí ibi tí a bá àkétẹ́ náà dé àwọ́kọ́ fẹ́ lo àsìkò yíná láti kí àwa ọmọ ẹ̀yà rẹ́sbí àdìdé láti tàìmọ́lẹ̀ sí ẹ̀sìn Ọlọ́run Ọba láti tàìmọ́lẹ̀ sí súnà Nábì sallallahu alaihi wasallam táàrẹjọ́ ìdílé lápapọ̀ láti wó ilé rọ́ eléyìí tí Muhammad bin Jabata tó máa táà dìde lápapọ̀ láti wó ilé ọ̀nà àkíwakú ìgbìyànjú ọlọ́wọ̀n bá alíkẹ́ ọlá yóò jẹ́ kí yá bá níbi tí ó lérè bẹ̀rẹ̀ látorí ustaz Ali Bawa tó jẹ́ imamu masjid Fatima tí tó fi dórí gbogbo àwọn ọmọ ìyá lápapọ̀ tó ẹ́sì pé àjẹ́kì láti dìde láti wó aburú eré tí Muhammad bin Ali Jabata tó dálẹ̀ yìí láti dìjọ wó ilé rọ́ eré tí Muhammad bin Ali Jabata tó kọ́ yìí torí pé nǹkan yìí a rí wípé a nǹkan kan ni tó yẹ sí pé kò rọrùn àfi tọ́nà ọba àlẹ́gá bá sẹ́rùn fún ìyàn lọ́yàkù nírọ̀ àsìkò tí ọjẹ́ sí pé ń kálukú ti kí ìṣá ìtàn látàárọ̀ ta ti ṣiṣẹ́ lọ tí ó ti rẹra ta kí ìṣá ìtàn tó kálukú wọlé lọ tí ó lọ fàárẹ̀ lẹ̀ ṣe bá rí sí yìí so téèyàn máa sinmi gbogbo wàhálà tí yàn ti bá lọ látàárọ̀ so téèyàn wá jẹ́ pé rú àsìkò yìí lèyàn tó wá tó fi ilẹ̀ láti máa fi ṣàlàyé àlámọ̀rí ẹ̀sìn wàláyé kankan ní tó rẹ́ sí pé kò rọrùn tí kìí bá ṣe àfọkànsí tí kìí bá rẹ̀ ṣe bí ẹ̀sìn ọlọ́run bá bó ṣe múmú láyàn sí bó ṣe kúnyàn lẹ́mi tó òun náà ni máa ń fà tí èyàn máa fi ń fi àsìkò lẹ̀ fúrú àwọn nǹkan báyìí ṣe bá ní sí so ara wọn tó wá látọ̀nà tó jìn ara wọn tó tún wá látọ̀nà tó tún jìn jù bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àníyàn wa abẹ́lọ́wọ́n bá alékẹ́lá kí ọlọ́wọ́n bá kó jẹ́ kó dọ́gba pẹ̀lú tọ́lọ́wọ́n bá abẹ́lọ́wọ́n bá kí ọlọ́wọ́n kó bá fún àníyàn wa mọ́ kọ́lọ́wọ́n bá kó jẹ́ kí iṣẹ́ náà kó jẹ́ iṣẹ́ tààfin wá ojú rí ọlọ́wọ́n bá ní kó má jẹ́ iṣẹ́ tó yẹ sí pé à ń ṣe nítorí nǹkan mí yàtọ̀ fún ọlọ́wọ́n fi wá pàdánù àwọn ládá tó wọ́n ń pèpè sójú ọ̀nà ọlọ́wọ́n àwọn tó ń ṣe àfọ̀mẹ́sìn ọlọ́run ọba kúrò níbi ìdọ̀tí ilé tí àwọn aláìmọ̀ká tí wọ́n fi ń yí ẹ̀sìn ọlọ́run ọba tó ẹ̀dẹ̀ ń pè láàrẹ̀ sí ọlọ́run ọba kó kàwà mọ́ inú àwọn tí wọ́n ń ṣe àfọ̀mọ́ ìdọ̀tí náà ọlọ́run ọba kó kàwà mọ́ inú àwọn tí ń yọ àwọn èèyàn kúrò ní òkùnfà ìmọ̀ká lọ sínú mọ́lẹ̀ la ilaha illallah Naam. Ah, ibi tí tí a gúnlẹ̀ sí lọ́sẹ̀ tó lọ òun náà ni ọ̀rọ̀ nípa wípé ǹjẹ́ èyàn lè sọ fún èyàn tí ó bá tó bá kú wípé ọmọ náà nírú ẹni báyìí pé a kódà ó ti wà nú náà báyìí àbí kò ti ẹ̀sọ́gbọ́n tó lè dá sí yọ́wọ̀ náà àbóhun ní ó ti

olóòkè jù báyìí lọ àbí káì ẹgbẹ́ sí kí ní dáadáa ní olóòkè jù báyìí lọ tẹ́lẹ̀ ẹjọ́ máa lọ ẹjọ́ máa lọ ìgbọ́ díẹ̀ láti ìbẹ̀rẹ̀ tó nìyẹn fa náà ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n gbìyànjú àti play rẹ̀ láti rí báyìí ó ṣe é ṣe tí n bá play rẹ̀ láti bí tí mo gbé máìkì sí ó ṣe ṣe kí ó láàrù jù báyìí lọ torí nǹkan tó wà mẹ́yẹn kò láàrù tó tí a fẹ́ náà inshallah ta'ala máa wá ibi bẹ̀ láìpẹ́ yìí so béèrè lọ́wọ́ Sheikh Yahya al-Hajuri wọ́n ní ǹjẹ́ a kí afúnyàn ní al jahal bil jahl ǹjẹ́ ó wọlé káfúnyàn ní al-udhru káfún ní excuse pé a kò mọ̀ nǹkan tí ọmọdájọ́ nǹkan tó ṣe ni wọ́n ní ṣe nǹkan yìí só wọlé àbí ò ẹjẹ́ kí n try láti tún fi rẹ̀ so wọ́n wá ní pé kí wá ní àkídà àwọn tó bá sọ wípé àwọn ògbà al wọlé so kí náà pè ní al-udhur bil jahl kí n tó plé rẹ̀ náà so tó yẹ pé nǹkan yìí ó tako ìlànà tọ́lọ́wọ́ sallallahu alaihi wasallam àwa fẹ́ gbé ìdájọ́ lérú ẹni bẹ́ẹ̀ lórí ìdájọ́ nǹkan tẹ́ni yẹn ṣe yẹn a fẹ́ gbélé lórí ǹjẹ́ a lè fúnrú ẹni báyìí ní àwíjàre pé a kò mọ̀ kò mọ̀ nǹkan tó ṣe láburú kò mọ̀ pé nǹkan tó ń ṣe yẹn ọ̀dá kò nímọ̀ nípa ìjáburú tó ṣe yẹn ni àbí a lè fún ní excuse tá lè fún ní àwíjàre pé kò mọ̀

ṣé a lè fún ní excuse pé aláìmọ̀kan ni ṣé a lè fún lárújà rí pé aláìmọ̀kan ni kámọ́ àti torí káti torí àìmọ̀kan rẹ̀ kámọ́ gbédàjọ́ in tó kó sí yẹn nǹkan tó sí yẹn kámọ́ gbédàjọ́ ẹ̀ lé lórí àbí àti ẹ̀ nídìí àti wo àwòye sí ìjẹ́ ẹ̀jẹ́ aláìmọ̀kan àbí òjẹ́ aláìmọ̀kan so ó ń ṣe báyìí straight náà so nǹkan tó bí Sheikh so inshallah jẹ́ kí n tó so that kó lè tún hàn bismillah

sọ́wà nínú manhajú ahli sunna wọ́n ní ká fún yẹn ni lórí iṣẹ́ tó bá ṣe káwàtí tó láìmọ̀kan yẹn ká má gbé dájọ́ lé lórí wọ́n ní sọ́wà nínú manhaj sọ́wà ní bámu pẹ̀lú ojú ọ̀nà àwọn ahli sunna sáwọn ahli sunna ma ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní tó bá jẹ́ sí pé ìdáhùn ní pé bẹ́ẹ̀ ni àwọn ahli sunna ma ń fún yẹn ní ẹ̀ṣùsí pé aláìmọ̀kan ni kò mọ ìdájọ́ tó kó sí kọ̀mọ̀ pé kò dáa kò mọ̀ pé aburú ní nǹkan tó ń ṣe àbí nǹkan tó ń sọ yẹn nítorí ànípe ní kéfèrí àbá ànípe lẹ́lẹ́ṣẹ̀ nítorí tó ṣe wọ́n ní tó wáyé pé ìdáhùn ní káàlù súnà mọ́ ṣe bẹ́ẹ̀ wọ́n ní kí wá ní àkídà àwọn tí wọ́n bá sọ yí àní fún tó bá jẹ́ pàtídà tó bá jẹ́ mẹ́rin àjọ àrísúnà ní ká fún ẹ̀ ní ọdún ìjáàlì ká fún ẹ̀ lẹ́sí ìsìpá láìmàká ni àwọn tó bá wá ní àní fún ẹ̀ lẹ́sí ìjú pé ìyẹjẹ́ láìmàká agbẹ́dàjọ́ lé lórí bẹ́ẹ̀ náà ni àti ẹ̀ ní wo pé ìjọ ọmọ tó sọ àbí ọmọ tó sọ sọmọ ìdájọ́ tó ṣe àbí ọmọ tó ṣe wọ́n ní kí ni àkídà ọrú wọn so ṣe wá fẹ́ dáhùn ìbéèrè náà bismillah وعدم العذر بالجهل Naam. Ṣéèkì ní ọ̀rọ̀ tí ẹ bèèrè yìí wípé ìjó wọlé só wà nínú manhajjú adùsúnnà nínú ojú ọ̀nà àdùsúnnà pé ká ma fún yẹn excuse pé aláìmọ̀kan ni ká ma fi gbédàgbélé lórí àbí kò àbí ká ma fún yẹn excuse wọ́n ni masala yìí wọ́n lọ́rọ̀ yìí ọ̀rọ̀ kan tó ẹ́sì pé àwọn àfáà súnnà wọ́n yapa lórí ẹ̀ síwájú insof tànpè ní déédé àti dọ́gbandọ́gba àwọn àfáà súnnà wọ́n jẹ́ ni wọ́n máa dúó dédé lórí ìdájọ́ ọlọ́run ọba gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó bá ti jẹ́ sí pé ẹnu òkò lórí ẹ̀ àwọn àbó òjè pé wáyé pé ọ̀rọ̀ yìí o kò sí ìjìmọ́ kò sí ìtìfà kò sí ìfẹnukò lórí masala yìí ìyapa wà ń bẹ ara wọn tó ń sọ báyìí ara wọn tó ń sọ báyìí so eléyìí báyìí náà ń pè ní insaf kíyàn ṣe déédé kíyàn ṣe dọ́gbandọ́gba nígbà tí wọ́n discuss ọ̀rọ̀ dídá nígbà tó bí wọ́n lè ẹ̀dà kún sọ pé yàpá wà ń bẹ̀ ẹ̀rí pé wọ́n sọ pé yàpá wà ń bẹ̀ àbí so in tó sọ ni pé gbogbo àfáàlù súnnà yányán wọ́n ní láì sí ìyapa kankan wọ́n ní gbogbo wọn nágbà pé bídá ó pé sí méjì ilé tó gbìyànjá kónú Islam àti ilé tó gbìyànjá kónú Islam ìgbà tó wá bí wọ́n léèrè wípé

masalatun khilafiyya ni ọ̀rọ̀ kan tó pé ìyapa wà lórí ẹni hatta bayna ahli sunna wọ́n ní kódà láàrin àwọn ahli sunna <coughs> àwọn ahli sunna gan gbogbo àwọn àfáàlù súnnà gan ẹnuwò sọ̀kan lórí masala yìí wọ́n ni minal mutaqaddimin wà minal mutaakhirin wọ́n ni kéde àwọn ẹni ìsájú ni wọ́n tán ti lọ ti pẹ́ ẹnu òkò lórí ẹ̀ àwọn àfáà súnnà ti sin náà àwọn náà ẹnu òkò lórí ẹ̀ lórí masala yìí ẹnu òkò a rí nínú àwọn àfáà súnnà tí wọ́n sọ wípé a mú a fún yẹn ní ẹskíùsì wípá aláìmọ̀kan ni ní gbẹ̀dàjọ́ lé lórí ta pé aláìmọ̀kan

wọ́n ní àmì eléyìí tó lálàáfíà jù eléyìí tó lálàáfíà níbi ọ̀rọ̀ náà alqawlu bil udhri bil jahl òun ni kágbà wípé excuse mẹ́ kágbà wípé a mọ̀ fún àwọn èèyàn ní excuse pé aláìmọ̀kan ni wọ́n nígbàtí a bá rí pé kọ̀mọ̀ kọ̀mọ̀ dájọ́ nǹkan tó kó sí kọ̀mọ̀ yí pé ọ̀rọ̀ tó

adẹ́gbẹ́ta bá mọ̀ pé kọ̀dá kò ní màmá kó ṣe gíní kọ́láyà sọ́lọ́wọ́ bá àìmà pé kọ̀dá rẹ̀ ló fi ṣe gíní ló fi ṣe wọ́n lélẹ̀ lọ́lọ́láfíà jù nínú ọ̀rọ̀ wọ́n ní òun sì ní ọ̀rọ̀ tó ṣe gíní tó dọ́gba jù nínú ọ̀rọ̀ náà so lè báyìí òun làwá ń bẹ nínú àwọn inú àwọn àwíjàre àbí nínú àwọn nǹkan tó lè kọ díwa káfí mẹ́gbẹ̀dájọ́ kèfèrí lèyàn lórí kí lè rí àwọn apáke ní àtẹ̀rí àwọn apákejì ṣe bá ní sí yìí pàápàá jùlọ tí a bá débi tí a ti yanjú ibi tí àwọn àfà àwọn àfà súnnà ibi tí òǹkàlùkù wọn ibi tí wọ́n dúó sí lórí ọ̀rọ̀ yìí a mọ̀ kẹ́rì wọn wá lẹ́yọ kọ̀ọ̀kan àmọ́ ní ọ̀dọ̀ ti wá bíbá ilé tí ó kàn wájú ọkùnrin Naili Jabatai àwọn ẹ̀rí wo lòun dúó lé lórí tó fi ní kò sí àlẹ́gbẹ̀rẹ̀ ìjáàlì pé òun ò ní máa fún ìyẹ̀lẹ́ skíza ìmakan ó ní èyàn kúnlẹ̀ pẹ́rẹ́ báyìí kò sọ kò ní dìkẹ́ wulẹ̀ kò ní dìkẹ́ ó dìgbà tẹ́bá tó sọ fún ó ti dìkẹ́ fèrí straight báyẹn ọmọ ọkọ̀ máa ó kò sí nǹkankan tí àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ lọ kí làwọn nǹkan tó ń dúó lé lórí kí làwọn ẹ̀rí ẹ̀ àwọn ẹ̀rí àtàsára ti gbé yẹ̀wò àwọn agbé ẹ̀rí tí àwọn àfáà súnnà náà táwọn náà gbára lé agbèyẹ̀wò jẹ́ntẹ́ máa sọ fún wọ́n mú àlẹ́fẹ́rù bìrìjáàlì kí ni àwọn àfáà súnnà yẹn báwo ni wọ́n ṣe rí inshallah ta'ala ẹ jẹ́ kí n play ọ̀rọ̀ tí Sheikh Yahya al-Hajuri lórí ọ̀rọ̀ ẹ jẹ́ kí n play ọ̀rọ̀ jálẹ̀ kẹ́lẹ̀ bá mọ̀ yí pé <coughs> mo mọ́ ń sọ kíníkà mo ní ṣẹ́rí jàbàtá tí ẹ bá rò wípé bọ́yá ó mú mas'ala kan tó fi jọ apá kan nù alùsúnnà wallahi kìí ṣe bẹ́ẹ̀ lórí o kò síbi tóhun ti jọ alùsúnnà ń bì kankan sẹ́mọ̀ pé nìṣẹ́ wọ́n ni àwọn àbá súnà pín sí méjì lórí ọ̀rọ̀ yìí àwọn kan ní àmú alìọ́gbìrìbìjáàlì pé àmúwá ìmàkà fún yàn àwọn kan láì nímá ìmàkà fún yàn èyàn máa wò pé bóyá nínú àwọn tán ní ànímọ́ ìmàkà fún yẹn bóyá nù wọn ni jàbàtà wà kò sínú wọn o òun ní àwọn àgbákò inshallah ta'ala adé kí làwọn àbá ìtí wọ́n ń sọ yàtọ̀ sí nǹkan tí jàbàtà ń sọ yí pátápátá eléyìí tó ń ṣe yìí àkídà àwọn kọwàríjì ni tó ń pa àwọn kọwàríjì náà àwọn náà tún níbi táwọn náà dúró sí àwọn náà wà lẹ́rùn fún ìjáàlì àmá kèése lójú ọ̀nà táwọn àfáà súnnà tí wọ́n mú yẹn kèése lójú ya pa tẹbárò ní bídá àti ẹ̀rọ pọ́fẹ́ papọ̀ márùn súnnà lórí mọ́sálà kan ọ̀tọ̀ ni ọ̀tọ̀ lójú ọ̀nà tí ń rìn kọ̀pàpọ̀ wà lùsúnà lórí ẹ̀ so inṣàlá ẹ jẹ́ kí n plé ọ̀rọ̀ Sheikh Yahya al-Hajuri yẹn jálẹ̀ kẹ́lẹ̀ bá mọ̀ pé kódà Sheikh Yahya al-Hajuri náà wọ́n sì tẹ̀m̀bí wọ́n sì tanijí lórí ọ̀rọ̀ yẹn bismillah Naam. Ah, mo fẹ́ rọra rewind ẹ̀ sí ẹ̀yìn díẹ̀ náà, bismillah. náà mo fẹ́ ra rewind díẹ̀ sí ẹjọ́ tó lọ́wọ́ bá nítorí pé kí ọ̀rọ̀ tí wọ́n ń bábọ̀ yẹn kí ó lè bá ní àsopọ̀ pẹ̀lú tí àti خلافة القرآن الذين يتسللون بذلك إلى تكفير المسلمين وذلك يقول الله عز وجل ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين يوفيه ما تولى ونصره جهنم وساءت مصيره لقول الله عز وجل وما كنا معذبين حتى نبعث رسولا هذه كثيره كتبت فيها كتب ومن خير يعني ماذا آه، فتوى بها منشوره منشوره لاهل العلم تفسير فيما ذكرناه في هذا الموضع هذا هو الراجح راجع تفسير ابن كثير في الآية المذكورة وهكذا تفسير الشنقيط رحمه الله وما كنا معذبين حتى نبعث رسولا رجح الحافظ ابن كثير ورجح أيضا العلامة الشنقيطي القول بعلو الجهل وهكذا العلامة ابن باز وهكذا أيضا عدد من أهل العلم يعني لهم في ذلك كلام واسع رجحوا بهذا فمن صحح هذا بهذا القول بالقول بغضب الله ومعنى ذلك إن قال به لا ينكر على من قال به أصل معنى وإن كان قوله مخالف للصواب لكن لا يمتع لا يمتع نعم ṣùgbà tó ń bọ̀rọ̀ lọ wọ́n ní àwọn àwọn àwọn tààsọ wípé wọ́n mú al-udhr bil jahli nínú ahlus sunnah wọ́n ní wọ́n láwọn quyud wa tahaffuzat wọ́n ní àwọn nǹkankan tó yẹ sí pé kọ́ jẹ́ in tí wọ́n fi di ọ̀rọ̀ wọn àtàwọn nǹkankan tó yẹ sí pé wọ́n fi sọ ọ̀rọ̀ wọn tó yẹ sí pé wọ́n fi yàtọ̀ wọ́n ní khilafan tó yẹ kí wọ́n fi yàtọ̀ sí àwọn al yàtọ̀ sí àwọn al-khawarij alladhina yatasallaluna bi dhalika ila takfiril tó jẹ́ sí wípé wọ́n a máa lo ọ̀rọ̀ yìí láti máa pa àwọn mùsùlùmí kèfèrí ẹ wo nǹkan kan bí báyìí wọ́n ní àwọn àfáà súnnà táà ní wọ́n mú àlẹ́ọ́gbẹ̀rẹ̀ ìjáàlì yìí wọ́n ní wọ́n ní àwọn nǹkan kan o wọ́n láwọn àwọn kòyúdù kan àtàwọn tàhàfùdọ́ọ̀tì kan wọ́n ní àwọn nǹkan kan tó fi dé ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àwọn ṣe mú wọ́n ní àwọn kùyùd àti tahafuzot wọ́n láwọn gagata fi dí ọ̀rọ̀ wọn tó jẹ́ pé ó mú wọn yàtọ̀ sí àwọn kọwárìjì ó túnmọ̀ sí pé àwọn kọwárìjì náà àwọn náà mú àríwọ́dúrú bìjáàl bẹ̀tà àwọn àfáà súnnà tí àwọn náà mú àríwọ́dúrú bìjáàl wọ́n yàtọ̀ sáwọn kọwárìjì ó pàwọn láwọn kò ní ìdí pé àwọn kò ní ìdí àwọn kòyúdà táwọn alùsúnnà mú yẹn táwọn apákan lẹ́bìrí pé ìtìmọ̀ mẹ́fà yóò bí ní pé ẹmọ́rò pé jàbàtà jọ àwọn apákejì náà alùsúnnà ta níwọ̀n mú àlẹ́ọ́sìrò bìjáàlì yẹn kò jọ wọ́n rárá wà lọ́ì ẹmọ́rò pọ̀ jọ wọ́n nítorí pàwọn yẹn wọ́n láwọn quyud wa tahaffuzat muslimin tó fi yàtọ̀ sí jàbàtà àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ àti àwọn grandfather rẹ̀ tó yẹ́ sí kí wọ́n máa ń lo yìí láti pè àwọn mùsùlùmí ní kèfèrí so àwọn kùyùd àwọn tahafuzot wọn wọ́n ní insha Allah ta'ala èyí ò lápàdà máa gbéyẹ̀wò nígbàtà bá ń sọ̀rọ̀ nípa àwọn àfáà súnnà táwọn òmú àlẹ́ ọdún rijal kí làwọn táwọn fi wá di ọ̀rọ̀ wọn tó fi jẹ́ sí pé àwọn òkè ń pèyàn ní kèfèrí bí ìjàbàtà sí ń pèyàn kèfèrí yẹn ìyàtọ̀ díẹ̀ ní bẹ láàrin wọn àtàwọn tó mú àlẹ́ ọdún rijal ìyàtọ̀ díẹ̀ náà ní bẹ láàrin wọn so ibà ní kí làwọn kò yúdà sí tààfùzọ́ ti wọn ìyẹn nígbàtà bá yanjú ọ̀rọ̀ jàbàtátẹ́ láìsẹ̀ mọ́ lọ sí ìrìn Sheikh wá ní àwọn ẹ̀rí pọ̀ lórí ọ̀rọ̀ yẹn so ibà ní sí wọ́n ní nínú ẹ̀ o ní àyà Qur'an tọ́lọ̀ sọ pé wa man yushaqiqi ar-rasul min ba'di ma tabayyana lahu al-huda wa yattabi' ghayra sabili al-mu'minin nuwallihi ma tawalla wa nuslihi jahannama wa sa'at masira wọ́n mú àyà yẹn wá ilé tó pàpàdà máa sàlàyé inshallah nígbàtà bá ń sàlàyé ẹ̀rí lórí ẹ̀rí lórí pé ká mú ọdún ìjáàl òun gẹ̀rún sí kíni òun ló fọ́sẹ̀ rìn lẹ́jù bákanáà wọ́n mú áyà yìí náà wá áyà wa ma ahli sunnah wọ́n wá ní pé wọ́n ní àwọn àyà méjèèjì yìí àtàwọn àyà míì àtàwọn ẹ̀rí míì àtàwọn ẹ̀rí míì ó wá tó ẹ́sìpójú ilẹ̀ wípé a máa mú àìlẹ́ oṣù rijal fún yàn ó wá ní téèyàn bá bẹ́ mọ àlàyé lórí ẹ̀ dáadáa wọ́n ní ká lọ ka tírà wọ́n ní ká lọ ka tafsiru ibn kathir lórí ọ̀rọ̀ yìí wọ́n ní ká lọ ka tafsiru ibn kathir nígbà tó ń ṣe tó ń sàlàyé tó ń túnmà ayà ma kunna mu'adhibina hatta nab'atha rasula kálọ́ka àárí àwọn ẹ̀rí tí Ibn Kathir kó wá ń bẹ́ rẹpẹtẹ bákan náà kálọ́ka Adwa'ul Bayan tí Muhammadul Amin Ash-Shinqiti wọ́n ní tàbá lọ́ka tíra iná tafsiru iná níbi tó táwọn ẹjí ń sàlàyé ayà yìí wọ́n ní àárí táwọn náà kó ọ̀rọ̀ wá rẹpẹtẹ lórí àtàwọn ẹ̀rí rẹpẹtẹ wọ́n láwọn àgbàfà méjèèjì wọ́n fi ń rinlẹ̀ wípé al-udhru bi jahli ó wà nínú manhaj alìsúnnà pẹ̀lú ayayi àtàwọn ẹ̀rí mi tán kó wá síbẹ̀ wọ́n ní bákan náà al'alamatu bin baz wọ́n ní sheikh bin baz náà àwọn náà rọ̀ jáha bẹ́ àwọn náà fìrinlẹ̀ wọ́n látọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà àtọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà báyìí tó ẹ́ sí kí wọ́n fìrinlẹ̀ wọ́n ní à ń gba ọmọ ìyá wa yìí ní márùn ṣe bá ní sí wọ́n ni à ń gba ní mara kó mú wọ́n ní ṣùgbọ́n tí a bá rẹ́rin tó lóòwò mú àrí ojúrù ìjáàlì báwọn àfáà súnnà ṣe máa ń mú kéde bíjà bàtà ṣe máa ń mú àbá rẹ́ni tó lóòwò mú àrí ojúrù ìjáàlì wọ́n ní ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ tí a máa ń bà dáàyàn sí yìí ń mú àrí lójú ọ̀nà táwọn àfáà súnnà ọgbà mú pẹ̀lú àwọn kòyúdù àtàwọn tahafudot àwọn nǹkan tó wọ́n fi dé lòun náà fi dé tó yẹ́ pé bá àbá súnnà sí ma ń lò òun ló kìí ṣe lójú ọ̀nà àwọn kọwárì tó bá yẹ pé lójú àwọn kọwárì jì ní àbà dáa rẹ̀ á pè ló ní bídá nítorí pé ojú ọ̀nà tó fi gbà mú kìí ṣojú ọ̀nà tí ànábì sallallahu so ẹ bá ní sìn yìí so àbà dáa rẹ̀ lórí ẹrú eré jíjà bàtà ń sọ káàkiri tó jẹ́ sí pé àwọn láwọn kùlúd àtàwọn tahafuzot tí wọ́n fi dí ọ̀rọ̀ yẹn tó fi yàtọ̀ sáwọn khawarij àwọn jàbàtà àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n jẹ́ khawarij jẹ́ kan pé mùsùlùmí ní kèfèrí tí wọ́n dẹ̀ ń lo nǹkan yìí avenue láti máa pé mùsùlùmí ní kèfèrí so ìbá ní wọ́n ní tó bá yẹ pé báyìí ni wọ́n ní à so alhamdulillah so mo rò pé ọ̀rọ̀ ẹgbẹ̀rẹ̀ jẹ́ gẹ́gẹ́ so ó ti parí báyẹn so ẹ jẹ́ ká wá gbé kásì àgbéyẹ̀wò kásì dìrọ́sà kásì àgbéyẹ̀wò kí ni nǹkan tọ́kùnrin yìí ń sọ àwọn ẹ̀rí wo gbára lé so ẹ bá nísìn so ta bá gbìyànjú àti gbọ́ àwọn ẹ̀rí tó gbára lé tàbí sàlàyé ẹ̀ tí awó ilé irọ́ rẹ̀ tí ó mọ́ ẹ inshallah lẹ́yìn àwọn mú ẹ̀rí wá ni gbónù tó lálàáfíà lẹ́yìn ẹ̀ àádẹ̀sẹ̀ wá sàlàyé ojú ọ̀nà táwọn àfá súnnà tí wọ́n ń gbà ṣe kíni tó ń gbà lò àwọn tí wọ́n sọ wípé kò sí al-udhr excuse tí a bá wọ́n pé wọ́n fún yà ní udhr tí a pé excuse so al-jahlu o náà ni àìmọ̀kan tó bá ní al-udhr rijal pé ká fún yà ní excuse pé aláìmọ̀kan ni tó bá ṣiṣẹ́ kan tó jẹ́ sí pé ó yẹ ká gbé ìdájọ́ lé lórí náà ṣe rí àwọn iṣẹ́ tí Ọlọ́run ọba àlékẹ́lá kọ̀ fún wa ká má ṣe téèyàn bá ṣe a gbé ìdájọ́ àwọn ìdájọ́ kan ń bẹ tọ́lọ́run ọba àlékẹ́lá ti gbé kalẹ̀ wípé ẹn tó bá ṣerú nǹkan ni ó máa bá ṣerú ni ó máa jẹ́ ìdájọ́ ẹ̀ kódà ó ti fi gbèdéke sí pé ẹn tó bá ṣerú nǹkan báyìí irú jìyà báyìí lẹ́ fi jẹ ẹn tó bá ṣerú nǹkan báyìí irú jìyà báyìí lẹ́ fi jẹ ṣẹwárí àwọn ìdájọ́ wọ̀nyí àti àwọn àwọn nǹkan wọ̀nyí àwa lè rẹ́ni tó ṣe tó jẹ́ sí pé àwa ní gbé àwọn ìdájọ́ yẹn lé lórí kí ló torí pé ọlọ́run ọba àlẹ́gẹ́ gbé àwọn májẹ̀mú kankalẹ̀ ọlọ́run sì gbé àwọn kankalẹ̀ fún wa tí ó máa kọjí wa pé tẹ́ bá ti rí àwọn nǹkan wọ̀nyí o ẹ má gbé àwọn àdájọ́ ilé àwọn èèyàn amẹ́gbélé wọn lórí àmọ́ nígbà tẹ bá wo gbogbo àwọn nǹkan wọ̀nyí tẹ bá rí pé kò sí kankan nú ẹ̀ lára ẹni náà ìgbà yẹn wá gbé ìdájọ́ tẹ́mi ọlọ́wọ́ so ọlọ́wọ́ bá ló gbé ìdájọ́ tá gbélé lórí kalẹ̀ ọlọ́wọ́ bá náà tó wá gbé àwọn nǹkan kankalẹ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ló lè kọjú wa táàfi ní gbé ìdájọ́ ẹ̀lẹ́ lórí àwọn nǹkan wọ̀nyí tẹ́ bá ti rí ọlọ́wọ́ ìdájọ́ lé ẹ̀ lórí nítorí àwọn nǹkan wọ̀nyẹn nítorí àwọn nǹkan tẹ́ rí àwọn yẹn yóò deprive yín àwọn nǹkan wọn yóò kọ́ dí yín láti wí pé kẹ mẹ́gbẹ̀dájọ́ léèyàn lórí so nínú àwọn nǹkan náà ó ní aljahluwa nínú àwọn nǹkan yẹn ni pé ẹni yìí ṣe aláìmọ̀kan ni àbẹ́ni tó mọ̀ nípa títí wà líkùn sàlám sẹ́ni tó mọ̀ tó wà mọ̀ mọ̀ takótọ́ náà ọba tó mọ̀ mọ̀ tó láyà sọ́nà ọba láti mọ̀ yàkòfin ọlọ́ọba ni àbí kò tí ẹ mọ̀ pé tóhun ṣe ìṣẹ́lọ́hun ni mùsùlùmí ni ó jẹ́ni tó jùpá jùsẹ́lẹ̀ fọ́lọ́wọ́n ba nǹkan tó wá ṣe ìkọ̀mọ̀pọ̀ yapatọ̀ lọ́hun kọ̀mọ̀pẹ́ tó lè kó rí burúkú báwọn lọ́dọ̀ Ọlọ́run bá ní tó bá yẹ pọ́ mẹ́ kọ̀ bá ti ni nípìlẹ̀ so ṣe awálè ti torí ẹ̀ká sọ pé àìmọ̀kan so inú àwọn mawani at-takfir inú àwọn mawani at-tafsiq inú àwọn mawani at-tabdi' tó lè kọ̀dí ká mẹ́pẹ̀yẹ̀ ní kéfèrí kama pe ni poki ka je ma pe lo ni bidia ó ní àwọn nǹkan tan wí inú ẹ̀ ni aljahlu wa naam ah alhamdulillah lẹ́yìn tí a ti ṣàlàyé kina npe ni al-udhur bi jali fún wa nítorí wí pé ó ṣeé ṣe kó jẹ́ pé al bi jali yẹn mama sọ lọ tó ke mi ni wule tu sí Yorùbá ma tó be je ma tu sí Yorùbá bí gbà pé yó ma tún gba àsìkò púpọ̀ yo de fẹ́ ma nira so ti ba ti ba ti sọ al-udhur bi jali mo fẹ́ jẹ́ kí a mọ̀ pé nti wo gba lérò ni nǹkan tí mo ti sàlàyé síwájú yẹn ó ti yé báyìí nísì so that ká mọ́ fọkàn bá lọ bẹ́ẹ̀ náà ọkùnrin yìí Muhammad bin Ali Jabata ó gbé àwọn májẹ̀mú kakalẹ̀ májẹ̀mú méjì tàbí ká sọ pé kèése májẹ̀mú kèése májẹ̀mú ó pín àwọn alámàrí ẹ̀sìn ó pín sí méjì àwọn alámàrí ẹ̀sìn gbogbo dídí ẹ̀sìn ó ṣe kí ni ó pín sí méjì ó ní alákọ̀ọ́kọ́ òun náà ni al-masailu al-ilmiya al-masailu al-ilmiya àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó ní ṣe pẹ̀lú àdìsọ́kàn àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó ṣe kí ni o tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìsọ́kàn àwọn àkídà ló ń pè ní al-masailu al-ilmiya ẹlẹ́ẹ̀kejì al-masailu àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó ní ṣe pẹ̀lú àwọn ìdájọ́ àwọn tí a ń forí kìríkì ara ṣe tó yẹ́ sí pé kìí ṣe ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àkámù ni ọ̀rọ̀ tó yẹ́ sí pé kò ní ṣe pẹ̀lú àdìsọ́kàn ni ọ̀rọ̀ àwọn iṣẹ́ tá ń forí kìríkì ara ṣe so wípé gbogbo ẹ̀sìn ó pín sọ́nà kí ló lè tí mo sọ pé ọkùnrin yìí pín àlámẹ̀rí ẹ̀sìn sọ́nà méjì bẹ́ nítorí wípé ọkùnrin yìí òun ni ó má allege àwọn èèyàn òun ló má ń fi ẹ̀sùn kan àwọn èèyàn pé wọ́n ń tẹ̀lé àwọn àfà ó ní bídí àtàǹpín yìí ó láwọn àfà ló pín ó ní wọn lẹ́rìí pé bá ní sí ẹwà bí lèrè pé ká pín ẹ̀sìn sí méjì ká sọ wípé masáìlù ilmiya àti masáìlù bá ṣe wí ní o ká sọ pé àwọn ẹ̀sìn kan ni masáìlù ilmiya ká pé ìkan ni masáìlù amaliya ẹni sánẹ́bì ló pin bẹ́ ẹbá ń bí lèrè bẹ́ ẹni sánẹ́bì ló pin àwọn àfáà náà ni wọ́n pin ni wọ́n ti kó yíwa pé gbogbo dídí ẹ̀sìn a lè group ẹ̀sọ́nà àǹtàbádẹ̀ group ẹ̀sìn sọ́nà méjì ń tòótọ́ láwọn ọ̀nà méjèèjì a rí pé kò sí kẹka tó wà ní ẹ̀sìn àfikọ́ jẹ́ pé tí ó bá kó sí abala àkọ́kọ́ yóò kó sí abala ẹlẹ́kejì àbẹ́ẹ̀kọ́ ni gbogbo dídí ẹ̀sìn jù bá ní lọ naam almasailu ilmiya a ti sàlàyé pé òun náà ni àwọn nǹkan tó ẹgbẹ́ gini ó ní ṣe pẹ̀lú àdìsọ́kàn ọ̀rọ̀ àkídà almasailu al'amaliya ó ní àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ahkam àwọn nǹkan tán forí kìrìkì ara ṣe tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà naam anábì sallallahu alaihi wasallam ẹ̀ leri hadithu kan ẹ̀ sì leri àyà Kùránì kan tó sọ wípé ẹ̀sìn o ó pín sí al-ilmiyya wal-amaliyya pé ẹ̀sìn ó pín sí ó pín sí àwọn kankan àwọn ilé láíláí anábì ọ̀sọ́ gbogbo a lè categorize sọ́nà méjì báwo ní ọ̀rẹ̀ ṣe categorize bí tatabu'i wal istiqra kí yẹn wòye sí gbogbo ẹ̀sìn pátápátá kama wá wò lẹ́yọ kọ̀ọ̀kan kama wá wò lẹ́yọ kọ̀ọ̀kan kama wá gúrùpù ẹ̀ pé eléyìí eléyìí nínú alámọ̀rí ẹ̀sìn ìmúlà lè gúrùpù ẹ̀ sí àrípa lè gúrùpù ẹ̀ sínú ọ̀rọ̀ àkídà inú eléyìí ìmúlà lè gúrùpù ẹ̀ sí wọ́n wá rí pé tábá gbogbo odidi ẹ̀sìn lódidi tábá ọ̀nà méjì péré náà lálẹ́ pín sí jàbàtà wá ń lo eléyìí ó gbà wọlé so ibà ní sí nafsu àwọn àfá tó ní wọ́n pín bídíà tó sọ wípé wọ́n pín bídíà àwọn ẹlẹ́rìí àwọn náà ló pín eléyìí náà o the same àwọn àfá tó ní wọ́n pín bídíà pé wọ́n ẹlẹ́rìí the same àwọn àfá yẹn náà àwọn àfá yẹn náà ló pín ọ̀rọ̀ yìí o kò yíba ní sí ó sì gbà yẹn so yíba ní sí kò dẹ̀ síbi tánàbí ti sọ pé ẹ̀sìn o ó pín sí méjì al-amaliyya wal-ilmiyya kò sí bitánà bí ti rẹ̀ tàbí al'usul wal-furu rẹ̀ nítorí pé nínú àwọn terminologies àwọn àfá òun ẹni yẹ wà àwọn mínú àwọn afáwọn ní ẹ̀sí pín sí méjì al'usul àti al-furu rẹ̀ àwọn tán pè ní usul láwọn ìpìlẹ̀ ẹ̀sìn òun lọ̀rọ̀ àkídà al-furu rẹ̀ òun ni àwọn tí ó jáde níbi ọ̀rọ̀ àkídà tó ẹ́sì pé àwọn iṣẹ́ ni tó ẹ́sì pé iṣẹ́ yẹn ó jáde láti fi àkídà ni tí ẹ bá gbọ́ náà bá gbọ́ tán tó ní àdìsọ́kàn tó yẹ kó nítán ìgbà yẹn ni ó tó máa ṣe kí ni ni àwọn iṣẹ́ yóò tó rọrùn fún láti máa ṣe fọ́lọ́run bá láti fi jọ́sìn fọ́lọ́run bá àbẹ́ni tí ó bá gbọ́ náà bá gbọ́ sí yóò kírun tí ó gbà rẹ̀ ẹ̀ẹ́ so lẹ́fí ń pè ní fùrú ẹ̀ di inú almasailu ilmiya àwọn ọ̀rọ̀ àkídà a ní ma fún ẹ̀lẹ́ skiza ìmọ̀kánbẹ̀ pé gbogbo ọ̀rọ̀ láti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà o téèyàn bá fi lè kó sí báyìí tó bá fi lè ṣe báyìí ó ti di kèfèrí nìyẹn straight kò sí à ń fún ẹni skiza ìmọ̀kánbẹ̀ ó ní àmá ọ̀rọ̀ ahkam ọ̀rọ̀ tí ó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà ibẹ̀ láti máa fún ẹ̀lẹ́ skiz ẹbí lè pẹ́ sánẹ́bì ló pin báhùn àti pé sáwọn àbá súnà náà sọ báhùn wípé ọ̀rọ̀ àkídà láàrin ma fún ẹlẹ́skíwsì bẹ́ ọ̀rọ̀ àkáàmù láti ma fún ẹlẹ́skíwsì gbogbo nǹkan tí àwọn àbá súnnà sọ tí wọn àwọn tí wọn mọ́ ẹ̀lọ́dún rijal asàlàyé fún wa àwọn àbá súnnà gbà wípé nínú àwọn àkáàmù igan nínú àwọn àkídà afúnyẹ ní ìdúrù rijal mẹ́ gẹ́gẹ́ bá sì ma fún ẹ̀ ní ìdúrù rijal ní ọ̀rọ̀ àkáàmù a sì ń padà bọ̀ lórí ọ̀rọ̀ tí wọn àmọ́ bí táwọn kọ́ wà ní pé pọ́ǹtà lákọ̀ọ́kọ́ tí ọkùnrin yìí ní láti yanjú fún wa o ni wípé a mọ̀ fún yẹn ní ẹskíùsì a mọ̀ fún yẹn láwíjáre a ní fún yẹn láwíjáre lórí ọ̀rọ̀ àkídà a mọ̀ wá fún lórí ọ̀rọ̀ àkàm sánẹ́bì lọ sọ́báhùn nínú àdísì wo lọ́wọ́ bẹ́ẹ̀ tánẹ́bì ti ní a mọ̀ fún yẹn láwíjáre o níbi ọ̀rọ̀ àkídà o a kí wá ní àwọn ẹ̀rí ẹ̀ tó gbára lé sẹ́mọ̀ pé níbi ọ̀rọ̀ ahkam wọ́n lámọ̀ fún ìlàwìjá ní kódà ẹniyàn sẹ́mọ̀ pé in ti ń sọ yẹn ó túnmọ̀ sí pé ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ ahkam ń sìn tàbárìyàn tó ṣe tó bá lóhun ọmọ pé nǹkan yẹn ò dá ni lòun fi ṣe a sọ ni ẹ̀ bá ṣe mú ni ẹ kéde bá àfà inshallah tara padà débẹ̀ àmà sàlàyé kí má ẹjá bèèzì lórí nǹkan tí òun kọ́kọ́ sọ náà káàkọ́ sọ òjò náà káàkọ́ sì máa sọ nǹkan tí ó correct tàwọn afá súnmọ̀ lólé lórí kí láwọn ẹ̀rí ẹ̀ ẹ̀rí alákọ̀ọ́kọ́ tó lágbára jù sí mẹ́ ń lò òun náà ni àyà tó wà nínú suratul yóò àfi tafsiru ibn kathir yóò àfi tafsir ibn kathir yóò àfi lè wípé bóhun ṣe ń sọ yí gan bẹ́ẹ̀ ni ibn kathir ṣe sàlàyé nínú tafsiru ẹ̀ kò dẹ̀ ń ṣe bí ibn kathir ṣe sọ nìyẹn so ní àyà tí ó sọ fún wa wípé a ní máa fún èèyàn kankan ní excuse lórí ọ̀rọ̀ àkídà o قالوا بلى شهدنا أن تقول يوم القيامة إنا كنا عن هذا غافلين أو تقول أي وانت متترين أو تقول إنما أشرك آباؤنا وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون أي أو أي ميجي يعني أو أريد جابتا موالي لي أو ني وانا نسيواجي اللهم نمري ẹjọ́ ọ̀rọ̀ sábà ìsìn Musa ní ìrújú lè lè kéṣẹ̀ rí so ibà ní sí ìrújú nìyẹn kí a máa tú àyà Kùránì lọ sí kìíní inú wọ́n wà dúró síwájú ẹ̀ pé a kódà Suratul A'raf ìsáàtù ká 176 dá 177 ọgbọ́n ni wọ́n ṣe mẹ́pẹ́ tí ń tú correct bóòlù ṣe mẹ́pẹ́ ìkà tí ń tú correct ìwọ́n tó yẹ́ pé tó bá kọ alìwù tán fi lórí ọmọ tẹ́kọ ayà tó wí gan ní kó sí àbí bá hàn gan sí ayà ìwà ọmọ páyà òní ẹ̀sì yẹmọ rí náà ìwọ òsì dákẹ́mà gbogbo èèyàn tó bá wá lè sàánú rẹ tó lè yọ́kù ń bí okò parun inú tàkúté inú bábu wáyà tó tọrọ ara rẹ bọ̀ wọ́n lọ̀gbọ̀rọ̀ dọ́dọ̀ ẹ̀ wọ́n tó gbé láti gẹ́ẹ̀tì ah ọlọ́ọ̀sàrò ilé eléyìí báyìí ló máa ń pè ní ayatul mithaq kí o ayatul mithaq áyà tí ọlọ́wọ́ bá lè kẹlá fi gbé àdéhùn lọ́dọ̀ àwọn ọmọ ànẹ́bì adama kí náà pẹ̀lú al-mithaq kò yé lè yíò kò yé jàbàtà wọ́n kà ní ayatù mithaq al-ahadul muwaththaq àdéhùn ta kan pàmọ́ náà pè ní al-mithaq al-mithaq áyà yìí náà pè ní ayatù mithaq nínú áyà yìí ọlọ́wọ́ bá lè kẹlá gbàdéhùn lọ́wọ́ wa ẹwà mọ̀ wáyà náà pẹ̀lú gbọ́lọ́mà wá bí lèrè ní sí pé ẹ̀dàkùn sẹ́yìn rántí tí ń bá ok ẹmẹ́jẹ títú ayà yìí ẹmẹ́jẹ títú sẹ́ẹ̀mà ìpọ́nà bá gbádé nǹkan pẹ̀lú iṣá sẹ́ẹ̀mà ìpọ́nà bá gbádé nǹkan pẹ̀lú kẹ

ṣóra ní sí tàlọ́nà pẹ̀lú ẹsẹ̀lẹ̀ ó dìgbà tí tàbá ń kí àyà ìsìta bá wọ́n sàlàyé ẹ̀ nítorí pé àgbà ọlọ́run bá gbọ́ ẹjọ́ ọ̀dọ́ta bá ìsá sí gba ìró tọ́nà bá nígbà bá fún wa gbọ́ bí ò sì gbà bóyó a àti ah, nǹkan bá ìjẹsẹ̀ rẹ̀ sí wa rí ẹ̀pá àmà o nígbà táyìn gan ọmọ ìtí mi o àti ń bọ̀ akẹgbà fún lórí ẹ̀ dáadáa ẹmà wo ọlọ́ni ilẹ̀ ànẹ́bì ọlọ́run gẹ́ ń sọ bá ni ànẹ́bì gan ọmọ <laughs> torí wà ilẹ̀ ànẹ́bì rántí èmi tọ́lọ̀bà ní káfẹ́fẹ́ sọ̀tà fà ànẹ́bì tánẹ́bì ọmọ ọlọ́ba wà ní káfẹ́ ọ o min bani adam min zuhurihim zurriyatahum tọ́lọ́wọ́ bá alékẹ́lá mú àwọn zuriya jáde àwọn àrọ́mọdọ́mà nabi adam táwà pẹ̀lú iná pẹ̀lú iná wà wọn mú jáde níbàrá nabi adam jọ́nà lọ wa ashhadahum ala anfusihim ọlọ́wọ́ bá alékẹ́lá wa kẹwàá ṣe pé mi lọ́lọ́wọ́ bá yín ni tí mo dá yín ni kẹwàá ṣe pé mi lọ́lọ́wọ́ bá tí ó yẹ kéèyàn mórogún pẹ̀lú ẹni tó yẹ pé mi nìkan lọ́yẹ kẹma jọ́sìn fún ni kẹwàá ṣe pé mi lọ́lọ́wọ́ bá lẹba ní àwọn orúkọ bala gbogbo aládáhùn pé à bẹ́ẹ̀ ni ìwọ lọ́lọ́wọ́ bá wà ìwọ lọ́yẹ ká máa jọ́sìn fún ìwọ nìkan ni ọba tó yẹ pé èèyàn ìwọ́lọba tó ń pè jẹ́ mú fún àwọlọba tó dáwà gbogbo wa lásọ bẹ́ ìjọ náà lọ́n ṣehidna ajẹ́rí pé bẹ́ẹ̀ lórí kọlù bẹ́lá ṣehidna ajẹ́rí pé bẹ́ẹ̀ ni ìwọ́lọ́wọ́ba wa ọlọ́wọ́ba wa ni antakulu yawmal qiyama nítorí yẹ́ kí ma gbé àdéhùn yí pẹ̀lú yí sí tẹ́yìnà sí ìjẹ́rí lera lórí pé ẹgbà bẹ́ẹ̀ àwọn ọmọ ní àwọn ọmọ pé wọ́lọ́ẹ̀ká jọ́sìn fún ni àwọn ọmọ ní ọlọ́ni tó yẹ kí máa sọ fún ibẹ̀ sí nìyẹn a ó takúlú àbíkọ́ máa jẹ́ pín tẹ́mẹ̀ wá sọ o ní pé una. ashraka aba'una ibá wọn bàbá wa náà ń ṣẹbọ wa àwọn wọn ni Esi an babawa na ọmọ kankan bàbá sí bú àwọn ọmọ pé kìíní kọmọ́ sọ nìyẹn afatuhlikuna bima fa'ala al-mubtilun ọlọ́wọ́ bá sọ ọfẹ́ kó parun bá wa ní ọfẹ́ fi wá sínú náà torí iṣẹ́ tí àwọn òbílẹ̀ jẹ́ àwọn bàbá wá ṣe ní ọlọ́rin tí mo fi ń gbájẹun pẹ̀lú ire o jàbàtá ní ayà yìí ló jẹ́ kó yíwa wípé ọlọ́wọ́ bá lè gẹ́ láti ṣe ìkọ́mọ́tì hujja gbogbo <laughs> <laughs> so ó ní yìí gbogbo ẹnikẹ́ni tó bá lè ṣẹbọ tó bá kú lórí ẹbọ àyà yìí ni dẹ̀lìlú wípé kò sí ẹ̀skìsì fún mọ́ ọlọ́run ọba gan kò lo àyà yìí gẹ́gẹ́ bí hújà lé wa lórí <laughs> nítorí ẹ padà rí sìn torí bá ti mọ̀ pé kódà mọ̀ ìṣẹ̀lẹ̀ sí wa láyé Bẹ́ẹ̀ ti kàrí sí, <laughs> àkọ̀sẹ̀ ah, tó rántí àmọ́ ọmọ gbọ́dọ̀dọ̀ lọ́rọ̀ ọlọ́run ẹjọ́ rẹ̀ dábáyé sí láfi mọ̀ pé à ah, nǹkan ìṣẹ̀lẹ̀ tòótọ́ ẹjọ́ rẹ̀ dábáyé kò sẹ́ni tó àmà ah, gẹ́bẹ̀ ní pé ìtẹ́yẹ bá mọ̀ lèyẹ máa rántí ẹjọ́ rẹ̀ dábáyé ìtẹ́yẹ bá mọ̀ lèyẹ máa rántí bó bá tán wí yìí wọ́n àti àwọn bàbá wa gan wọn tí ìdáyé bèèrè pàwà dénú àtọ́ wọn o dèlè pàwà dénú àpòdùkẹ́ o àti gbogbo àwọn ìyẹn ilé ilẹ̀ ń pè ní alamuzarro alamuzarro na ń pè yẹ ni pé àgbáyé ìgbà tí ẹnìkankan ò tí ìmá táà ma bẹ lórí ilẹ̀ tó ẹ́ sí pé a wà ní bàrá àjẹ́ ànábì ń ń gbà yẹn àgbáyé yẹn nìyẹn ẹ̀tí ọ̀nà tàbí ẹ̀sìn tàlọ́mà ìgbà tó wà bẹ́ẹ̀sì nínú wa tàlọ́mà ìgbà tó wà nínú àgbáyé náà ọwà ní àyà yìí ni ṣe bá nìsìn alimamu kẹsìrì ní yukhbiru ta'ala annahu istakhraja dhurriyyata bani adama min aslabihim shahidina ala anfusihim anna allaha وأنه لا إله إلا هو كما أنه تعالى فطرهم على ذلك وجبلهم عليه ọlọ́wọ́ bá lè kí lọ́n fún wa ní ìrò nínú àyà yìí wípé òun yọ àwọn àrọmọdọ́mọ bani adam àwọn ọmọ àrọmọdọ́mọ àwọn ọmọ nẹ́bí adama òun yọ wọ́n nínú bàrádì wọn bàrádì àwọn òbí wọn ṣàhìdínà ala anfusihim an Allah rabbuhum wa malikuhum tí wọ́n jẹ́rìí lera wọn lórí pé Ọlọ́run ọba lọba tí ó dá wọn lọba tí ń rẹ̀ wọn òun lọba tó sì lẹ́gẹ́ni tó ní kàpálẹ̀ wọn lórí wa annahu la ilaha illa hu wọ́n sì ń jẹ́rìí lera wọn lórí pé Ọlọ́run ọba yìí nìkan lọba tó yẹ ká fún níjọsìn kama annahu ta'ala fatarahum ala dhalika ẹgẹ́ bó ṣe jẹ́ sí pé Ọlọ́run láti dá wọn ní àdámọ́ kí wọ́n ma ilé ìbáyìí ni wàjàbálàhùn àlè ọlọ́run ọba àlè kẹ́lá ni ó dá wọn bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀rí tó tún wá tú sí eléyìí qala ta'ala ní fa'akim dini hanifa ọlọ́run ní ìrẹ́ annabi gbé iwájú rẹ̀ dúó lórí ẹ̀sìn tọ́lọ̀wọ̀ba àlékẹ́lá sàlẹ́sà lórí ẹ̀sìn islam jẹni tí yóò dúó dédé lórí ẹ̀ fíkúrọ́tà lọ́hì lẹ́tì fọ́kọ̀rọ̀ nẹ́sà àléhà ẹ̀sìn yí gan ni àdámọ́ ọlọ́wọ̀ba tọ́lọ̀wọ̀ba àlékẹ́lá dá àwọn èèyàn lé lórí la tabdila li khalqillah kò sí an abi hurairah imam bukathir wa mú ẹ̀rí wá nínú bukhari àti muslim hadith wá látọ̀dọ̀ abu hurairah radiyallahu anhu qala qala rasulullah sallallahu alaihi wasallam eléyìí náà ń pè ní hadithul fitra hadith tó túnmọ̀ sí pé ọlọ́run bá lékẹ́lá dáwà lórí àdámọ́tọ́ dá kullu mauludin yulad ala fitra arábìnrin gbogbo ọmọ tá a bá bí a bí wọn sórí àdámọ́ tó dáa ni orí àdámọ́ tó dúó déédé la bí wọn lé lórí a bí wọn sínú ìsìláàmù ni wọ́n ní wà fí ríwáyà nínú ẹgbàwá mi ala hadhihi al-milla a bí wọn sórí ojú ọ̀nà ìsìláàmù ni gbogbo ọmọ bá bí musulmi ni ojú ọ̀nà ìsìláàmù ni a wọn lé lórí fa àbáwá yuhawidani àwọn òbí rẹ̀ méjèèjì àwọn ní ọwà sọ di yahudi tó bá jẹ́ yahudi ni wọ́n wáyú na sírọ́nì àwọn òbí rẹ̀ méjèèjì ní ọsọ di christian tó bá jẹ́ christian ni wọ́n tẹ́ pé ọmọ asábà máa àwọn òbí ni torí pé yínta òbí rẹ̀ bá pè ní dáadáa fún tásì rẹ̀ lórí náà lòun mọ̀ ní dáadáa wáyú ma jìsáàni àbí àwọn òbí rẹ̀ ọlọ́wọ́ bá alékẹ́lá dáwà lórí àdámà islam ṣùgbọ́n kò túmọ̀ sí wípé nígbàtán tí wá bí wa wọn o ṣẹ̀gbọ́n ládáwà lórí àdámà islam àti wá gbọ́ islam yénu gbogbo ọmọ tàbá ti bí báyìí wọ́n kàn bí lórí àgbọ́ islam ni yóò islam yé ẹjọ́ ọ̀dá sáà báyìí sí ìtàn sọ ní ìtọ́ tánàbí sọ bí ní pé àdámà rẹ̀ dá tẹ́ẹ̀ bá ti ń rèé sójú yóò máa dọ́gba pẹ̀lú ìpèpè ìsìláàmù tẹ́ ń pèpè kò nítako àdámọ́ yóò nítako nítorí pọ́lọ̀wọ̀bà àlékẹ́lá ti dá lẹ́ni tó yẹ́ pé yọ́ mọ̀ sí dédé làákàyè rẹ̀ gbogbo àwọn òfin ẹ̀sìn Islam tọ́lọ̀wọ̀bà àlékẹ́lá dákalẹ̀ ìtumọ̀ padà mọ̀ rẹ̀ dáníẹ kò túmọ̀ sí pé ọmọ tẹ́ bá wá bí tẹ́ bá gbé e lẹ̀ yọ́ mọ̀rún kí fúnra rẹ̀ kò <laughs> tó gbé al'asùlù fil insan aljahala ìpìlọ́mẹ̀ díẹ̀ yẹn pé aláìmọ̀kan ni wá Ọlọ́hun bá lékelá akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a Ọlọ́hun bá lékelá mú wa jáde nínú kùn yá wa àdán kankama abáma sàmàrún kí gbàná àmà rẹ́gbà àmà zakayo àmẹ̀sínsìn èdè gan àmà tí ó so àmẹ́ ìtumọ̀ pé wọ́n dáwà lórí àdámọ́ ni pé wọ́n dáwà lórí mílà islam tó jẹ́ sí pé tó bá ń pìrìtì islam fún wa bá yóò máa dọ́gba pẹ̀lú làákàyè wa yóò sì máa dọ́gba pẹ̀lú àdámọ́ wa kò ní tako àyàfi ba ìròrí yẹn ni ọmọ yẹn wà máa Qur'an àbí ní ọmọ sọpẹ́kọ̀ bá làákàyè wọn mu kéèṣe làákàyè tọ́lọ́run dá máa kọ́ ni ọba mu làákàyè tí wọ́n ti pollute environment ti pollute làákàyè àwọn parents yẹn ti pollute làákàyè àwọn ẹ̀rẹ́ tó expose sí ó ti pollute làkáyè yẹn ìgbà ẹni làkáyè tó máa takọ̀ fi ọlọ́run ọba bẹ̀tì làkáyè mẹ́dí ènìyàn tí ẹ̀ bá ní kankan tó pollute ẹ̀ tẹ́ bá ti ń sọ̀rọ̀ ọlọ́run ọba fún àdámẹ́tọ́nà ti dá làkáyè yẹn mọ́ yóò jẹ́ ọmọ ẹgbọ́n èkó ní takò gbogbo ẹn tádàmà rẹ̀ bá sì dá títí dò ní ẹ̀tí ọ̀nà sáà máa ń sìn ló fi jẹ́ pé àwọn ẹwà nẹ́bì fítúrà lòdí kánẹ́bì ṣẹbọ síwájú kí rìsálà lọ́wọ́ wà lórí fítúrà àdámọ́ ẹni tí ó ti wà polluted ẹ̀ tí ọ̀nà sáàmà ìsìn náà a ilé ìbáyìí hadithu mi tó tún wá tọ́ka sí gbogbo ilé náà jàbàtà mọ́ ń ká o jàbàtà ní ẹ̀rí ló túnmọ̀ sí gbogbo ẹnikẹ́ni tó bá ti wá lè ṣẹbọ o <laughs> o ti gbẹ́sì yé láti o ti <laughs> sọ́ǹgá ń gbáyé lọ́gọ́rin lórí ìlànà súfí lórí eh, tìjàníyà lọ́pàá àríyà tó wá túbá kú ọmọ ẹ̀lú tó wá bọ́ sínú kọwárí kètí gbọ́yé dìse náà kèé gbọ́yé náà ó sì rún gbẹ́ lọ náà ni ó sì wá níbi tí ibi tó sì ń wá bí wọ́n jú ọ̀nà mama fẹ́ ṣe rí bú ni wàláì torí pé ọ̀rọ̀ rẹ̀ a máa yàyàn lẹ́nu gbà míì pé ṣe ọkùnrin tó bá yẹ pé ń wá ọ̀nà ni àwọn àlàyé ìjí tó lẹ́ tó bá fẹ́ mẹ́nà ẹ̀rí pé wàláì kódà inú kéjẹ̀jẹ̀ tó yá padà play tápàdà play ó sọ inú kéjẹ̀jẹ̀ yẹn ó ní ẹ pé àwọn ṣéèkì yìí ẹ pé ṣéèkì Sẹ̀límì Láàlì ẹ wá fún wọn láwọn ti wá sẹ̀rí ẹ kátàkù wọn pé ní ma tako ni pé ní tóhun ti mú yìí òun ó sá ma

gbogbo àtàwà sí wà ń bẹ̀ láwọn èèyàn tí ń ké láwọn èèyàn tí ń ké àìbẹ́ẹ̀kọ́ ní sáà ẹbáwọn tí ń sáájú ké káwà tó kú mẹ́ngbà wọn mọ́ rántí pé ẹ̀pánákọ́ṣà ara wa ní mọ́sáàjì Fatima ní ìwọ́n márù <coughs> wà láì lẹ́bẹ̀ àti ìsáàrù ọlọ́run ní káwọn pẹ́ lójú lànà àwọn náà rìn o ẹ̀wẹ̀ àwọn náà rìn tàbí òyìn rí ẹ̀mẹ́ nǹkan tó fà ó ní wípé ìgbàtọ́kùnrin ìdé sẹ́mà gẹ́gẹ́ bí súnnà tí ó ti wà lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí sóhun lọ́sàlàyé súnnà fún yìí ni ẹ̀sọ́hun lọ́sàlàyé súnnà súnnà ti wà lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ a wá rí pé òun náà dé a so ẹ̀mà èèyàn tó dẹ̀ dé ta rò pé pọ̀pẹ̀ súnnà sẹ́ pé àwọn tó nítorí ìgbàtàwọn ìpáwọn sí wọ́n ń discover pé ha eléyẹ mọ̀ jésù náà lọ ń jáde lọ́n jáde àwọn tètè jáde tí wọ́n ojú ìtàwọ́ tètè là ẹmọ̀ àwájí ojú wá fọ́ gan táwà sí ń bá wèrè lọ́n ti wá wà lọ́ ìmọ́fọ́nà ẹ̀ táwà ń kan sáàrùn gbẹ́ fi ń fọ̀ gbẹ́ káàkiri so àmọ́ ń gbà sọ ipá wà ń wá ọ̀nà ń gbà ẹni ọlọ́wọ́ bá ní kílẹ̀ bí tàà tí ó rúngbẹ̀ rúngbẹ̀ jájú ọ̀nà náà ni alhamdulillah ọ yẹ náà ti jájú ọ̀nà kọ̀wọ́ náà ni <laughs> kọ̀wọ́ ẹ̀yẹ̀ sọ pé ẹ <laughs> <laughs> kí láyébà yọ́ mẹ́ ní pé ó ní gbogbo àwẹ́ ó ní àdísù yìí náà àdísù fítọ̀rọ̀ yìí ló túmọ̀ sí pé kò sí ojúlù ìjáàlì nítorí pé tó bá fi ìyàn lẹ̀ láì ṣe pé èyàn kó ẹ̀sìn wà láìta láì ò nígbẹ́sìn yìí mo fọ́lọ́ bàbú ẹ̀ nígbẹ́sìn yìí tó bá ní bá ṣe fi bí ìyàn tó bá yẹ pé àti ń bá àgbọ̀yìn ẹ̀bọ̀ láti inú okun wa ni ó yẹ bí ẹbí ọmọ kan nísìn ẹlọ́jù sínú gbó

kéèsé pé yàn máa ń máa pẹ̀lú pé kéèsé alìlmù dọ̀rúrí ẹjọ́ ìlú àbáyé kpe kéèsé tó yẹ sí pé wọ́n kéèsé nísìn báyìí nísìn àwọn ìlú mọ̀ká mẹ́tọ́ sí pé wọn yẹ ni pé ó gbọ́dọ̀ mọ́ ni fún bí àpẹẹrẹ sí àbẹ́yìn ẹ̀jẹ̀ lọ ilé ìwé kẹ́kọ́ tó mọ̀ pé nǹkan dídí ó tóbi jàbọ́ lọ ẹ́ pé alkullu akbar min aljuz'i sẹ́yàn ẹ̀jẹ̀ ma lọ ilé ìwé kẹ́kọ́ tó mọ̀ pé odidi tóbi jàbọ́ lọ láíláí ilé náà ń pè ní àwọn alìlmù dọ̀rúrí nìyẹn alìlmù dọ̀rúrí yà nìyẹn kò láàrúnú sí èyàn gbọ́dọ̀ mọ̀ àdámọ́ ti jẹ́ ká mọ̀ ẹ̀hẹ́ so wọ́n àrin onílẹ̀ lọ́lé kéwú kan onílẹ̀ lọ́lé kẹ́kọ́ tó mọ̀ pálẹ́ láwà ẹ̀rọ láwà ní ẹ̀hẹ́ fòkò nílẹ̀ tààrọ̀ bá tààrọ̀ bá dé tẹ́yàn bá já fọ́jú wọ́n nílẹ̀ sọ fún ẹ̀kọ́ tó mọ̀ pẹ́lẹ̀ tí má kẹ́tọ́ mọ̀ pààrọ̀ láwà tóòrùn bá yọ wọ́n ẹ̀yẹ́lẹ̀ kéwú pé òòrùn lọ́yọ̀ <laughs> ẹjọ́ láwà ní èyí ò ní a máa wọn ìmẹ̀sìn èyàn lọ kọ́ ni ó lè mọ̀rún kílà ìkọ́ ó lè ma wọn tó bàrún jẹ́ láìkọ́ ó lè mọ̀ ṣùrútù sọ́lá láìkọ́ ó lè mọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí àkárùn sọ́lá ó lè mọ̀ láìkọ́ so ibá ní sí so ìtumọ̀ rẹ̀ nìyẹn òun wá ń lo hadithu yìí nílò wípé ajẹ́ pé hadithu ló túmọ̀ sí pé kò sí excuse kò sí excuse àìmọ̀ kan fẹ́yàn kankan à bóòlò sí ọlọ́ọ̀mà nígbà tó lọ́wọ́ alẹ́kẹ́ láti wọ́n bí ọmọ mà ní ẹbá ìdí ìsìnjẹ́ kó yàgbọ́n bí àmọ́ ìmà ní kullu mauludin yulara al-fitra wọ́n bí wa mọ́mà ìsìnkú ìjàbàtánù wọ́n bí wa mọ́mà ọmọ wa ló ń tọ́wọ́ sí pẹ̀lú ayà ẹ́ tọ́lọ̀ bá ríkà sọ pé Allahu alladhi akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'an shay'an ẹ̀ jan kankan ma la ta'lamuna ẹ̀ ma anything nígbà tẹ́ jáde ẹjẹ́ rẹ̀ sábà so kó tó wá di pé ẹ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ sí máa kọ́ ẹ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ sí máa mọ̀ ẹ̀sẹ̀ wá mọ̀ ẹ̀sẹ̀ wá mọ̀ náà nínú àdíṣì tó tún wà ń bíi ó ní pé ọlọ́wọ́n bá alékẹ́lá sọ àdísí wà ní sọ́yí muslim anábi sọ́lọ́sọ́ sọ pé yakúlù allahu ta'ala ọlọ́wọ́n bá alékẹ́lá sọ pé inni khalaqtu ibadi hunafa èmi ọlọ́wọ́n bá mo dá àwọn ẹrú mi mo dá wọn lẹ́ni tó dúó dédé mo dá wọn ní mùsùlùmí gidi fajahatuhumu shayatin àwọn èṣù

òun ni ó padà máa ń ní impact lórí èèyàn àwọn èèyàn téèyàn bá gbé láwùjọ àbí àwọn nǹkan téèyàn expose sí láwùjọ òun ló padà máa ń ní influence lórí èèyàn téèyàn padà wá derail téèyàn padà wá kò lórí ìlànà Ọlọ́run ba bẹ́ẹ̀ lẹ́ni téèyàn bá ríyàn tó tí ènìyàn sórí ẹ̀sìn Ọlọ́run ba lè yóò fi wà upright ẹ tí ó dáadáa máa ń sìn so nǹkan jáde ìdí náà sọ náà nìyẹn náà síwájú kí n tó lọ síwájú jù bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀rí tó tó kù òun ni wípé ṣẹ́rí ayatul mithaq yìí ọlọ́run ọba gan ti mọ̀ wípé a lè rántí láíláí a dẹ̀ lè mọ̀ pé nǹkan yẹn ṣẹlẹ̀ sí wa nítorí ẹ̀lọ́bí jẹ́ sí pé ọlọ́run ọba àlékẹ́lá ò ní mú ẹnì kẹ́kà pẹ̀lú ayatul mithaq yìí tó bá yẹ pé ayatul mithaq yìí ti tó ní iqamatul ni ọlọ́run ọba ò ní wulẹ̀ gbá àwọn ànábì kankan dìde nítorí pé mo ti sàlàyé fún ẹ̀kẹ́ ti mọ̀ kò nídìí lẹ́kẹ́ ní kankan tó bá yẹ pé àti mìsáàkì tó ní nǹkan tọ́rọ ọlọ́run rúsùlá mubashirina wa munzirin li alla yakuna linnasi ala Allahi hujjatun ba'da rúsùl torí pé tí ò bá lọ sí rúsùlá mubashirina wa munzirin àwọn yóò ní hujja lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ni agbé àwọn òdíjẹ́

wọ́n fẹ́ máa lo any excuse ọlọ́ọ̀bá àríkà ń torí wọn láti rán àwọn òjíṣẹ́ sí wọn so that ẹ̀ nílẹ̀ sí ìkọlọ́dọ̀ ìgbé àkíyàmà tó bá jẹ́ sí pé ìran òjíṣẹ́ kò ó ṣe pé òun ni ọlọ́ọ̀bá àríkà fi àkọ́mà hujja lé wa lórí ni tó bá yẹ pé ìran òjíṣẹ́ tó bá yẹ pé tó bá yẹ pé ìran òjíṣẹ́ ó ti ayá yìí nìkan ti tó fún wa ni táàfi nínú hujja lọ́dọ̀ ọlọ́run bá ní ọlọ́run ní li alla yakuna linnasi ala Allahi hujja kọ́ máa yẹ páwọn yóò ní ẹ̀rí lórí ọlọ́run bá so ẹ́bà ní sí lòun fi ráwò jíṣẹ́ sí wa ó túnmọ̀ sí pé náà so bẹ́ẹ̀ inú àwọn ayà iná nìyẹn tó bá jẹ́bẹ̀rẹ̀ kìyàmọ̀ táwọn ọmọ náà bá ń wọ́n lọ báyìí ọlọ́wọ́ bá lè jọ máa sọ fún wọn pé àwọn mẹ́lẹ́kọ̀ọ́ máa sọ fún wọn tó wà lẹ́yìn ẹnu pé alam ya'tikum nadhir sí àwọn olùkìlọ̀ wá báyìí ni wọ́n ní sọ fún wọn pé ah, <laughs> ni in tó wọ́n sọ ní pé sí nàzírò wá báyìí ni sólùkìlọ̀ wá báyìí ó túnmọ̀ sí pé ọlọ́wọ́ bá gan ìtọ́fà tó fi gbé àwọn òjíṣẹ́ dìde ni pé ó ti mọ̀ yí pé eléyìí báyìí kò tó nǹkan tí àwọn èèyàn lè fi mú èèyàn lé lórí ọlọ́wọ́ lè kí lásọ wípé ذلك بأن الله لم يكن مهلك قرى بظلم وأهلها غافلون ọlọ́wọ́ bá ní ọ̀rọ̀ yìí nítorí pé ọlọ́wọ́ lè kí láàwọ́ ọlọ́wọ́ Ah, a ah, nípa àwọn ìjọ kan rẹ̀ nítorí àbòsí tí wọ́n ń ṣe torí ẹbọ tán ṣe torí kúfùrò tán ṣe wà áàlù àgọ̀fìlún tó ìjẹ́pá àwọn aráàlú ìlú náà wọn àmàdájọ́ takó sí nítorí ẹ̀lọ́fi jẹ́ sí pé a ah, nípa wọn rẹ́bẹ̀ nígbàtàn bá tí ìmọ̀ àwọn akọ́kọ́ rán ànábì sí wọn náà ìjọ olówọ́n bá parẹ́ sí ọkọ́ rán ànábì sí wọn ríyán ànábì ni ọ̀rọ̀ ọkọ̀ rán sí wọn pé ẹlọ́kìlọ̀ fún wọn o nígbàtàn bá wà gbọ́ ẹ̀hẹ́ẹ̀

torí pé nínú ayà ìgẹ ọlọ́ọ̀bọ̀ ọ̀kọ́ aláti máa sin lọ́n bẹ́ <laughs> àbọ́kọ́ abájú sin lọ́ni ṣe bá ní sí yìí ẹ̀dàkù bóò ní eléyìí ṣe ń jẹ́ ẹ̀rí lórí wípé kò sí wúzù bí jáàlì fún yàmá àdíjì tí wá máa ń lò papọ̀ mọ́re nígbàtí alimọ́bùn kẹfì tó mọ́rọ̀ yẹn tán mọ́rọ̀ yẹn lọ tán mọ́rọ̀ wọ́n mú hadithu kan wá wọ́n ni yuqalu lirrajuli min ahli an-nari yawm al-qiyamah wọ́n ni wọ́n sọ fún ọkùnrin náà nínú àwọn ará aná lọ́jọ́ gbé dal-qiyamah nínú riwaya mi ó ni yaqulu Allahu li ahwani ahli an-nari adhaban iman lo aya yìí iman lo yìí dáadáa níjàbàtà ó ní hadithu mithaqi ni

ahwanu alinari azaban ìgbàta kú o ń bẹ̀ tán látó ma ta ni wọ́n bá rí pẹ̀lú ahwanu alin tàbí pẹ̀lú ahwanu alinari azaban ẹni tí yà rẹ̀ fúyẹ́ jùlọ nùná ẹni tí yà rẹ̀ ṣe kíni tó fúyẹ́ jùlọ nùná òun wọ́n bá yí pé yuqalu lirrajuli min alinari yawm alqiyama wọ́n sọ fún ọkùnrin náà tó wà tọ́jẹ́ pé náà ara náà lọ́wọ́ àlọ́jọ́ gbọ́dọ̀ kìyàmà pé arọ àìta ọkùnrin yìí wòye sí dáadáa o لو كان لك ما لو كان لك ما على الارض من شيء اكنت مفتديا به tó bá jẹ́ sí pé nínú riwaya tí ele tí mo sọ pé egba wa ele kejì yẹn wọ́n ní araita law kana laka ma fi dunya akunta muftadiyan bi wò dáadáa tó bá jẹ́ pé gbogbo ayé yìí pátápátá ìwọ ló ní gbogbo tó wà nílé ayé yẹn yẹn ìwọ ló ní ẹ wò wọlé ayé ṣe nikan me tó ní gbogbo lé ayé gbogbo lọ́rin iṣẹ́ nìkan mẹ́tó ni ó ń kálukú ní ó ní agbolé bàbá tí ẹni ó níwọ̀n bá tí ẹni ọlọ́run bá máa sọ fún pé tó bá ipò wọ̀lú ní gbogbo ayé àkúntà mùftẹ́dì yàmbì ṣé o lè lo gbogbo ayé yìí láti fi ra ara rẹ kóǹbi ìyà yìí báyé ṣe tóbi tó wẹ̀yẹ tóbi tó yẹ pẹ̀lú ìyà tó kéré tó kí ọlọ́wọ́ bá lè kẹ́lá gba gbogbo ayé lọ́wọ́ rẹ kó fi dípò ìyà yẹ kọ́ ìyà tó lè fi ra ara rẹ ìyà yìí fàyàkúrù náà yóò ní bẹ́ẹ̀ ni kẹ́lẹ̀ bá mẹ́bí tí ìyà yẹn ibi tó lágbára dé bó ṣe kéré tó èyí ó sì pìrìfà àkọ́jẹ́ sí pé tó bá ẹkùn ní gbogbo ayé kò fi yẹn yóò ní bẹ́ẹ̀ ni fàyàkúrù ọlọ́ọ̀bà lè kẹ́wọ́n máa sọ fún yín pé minka ahwana min dhalik èmi ọlọ́ọ̀bà lè kẹ́lá in tó kéré jù báyìí lọ in tó kéré jù ìmẹ́ ọlọ́run bá lékẹ́ láti wá lọ́dọ̀ rẹ̀ ńgbàtọ̀ wà ní ayé ẹ́ ó ní qad akhadtu alayka fi adam alla tushrika bi shay'a ìmẹ́ ọlọ́run bá lékẹ́ lá mo ti gba mẹ́jẹ̀mú lọ́dọ̀ rẹ̀ nígbàtí ọ wà níbàrá di adam wípé kó má ṣẹbọ pẹ̀lú fa abayta illa an tushrika bi ó sì yarí pé àfìgbàtọ̀ má ṣẹbọ pẹ̀lú èmi ọlọ́run bá náà ẹ̀rí bí tó fẹ́ lò ń bí ó ní

tààlọ́wọ́ bá lékẹ́lá ń bá yí bíwáyì hadith gbé wá tó clear dáadáa nínú sahih bukhari ahwanu alin nari azaban abu talib ẹni tí wọ́n sọ yí pé yà rẹ̀ fúyẹ́ nínú náà yìí òun náà ni abu ẹ dákun ṣé ayatul mizaq lọ́lọ́wọ́ba àlékẹ́lá fi mú Abu Talib ní àbí ọlọ́wọ́ba àlékẹ́lá nẹ́bì tó jẹ́ ọmọ bọ̀dá rẹ̀ sí kọtẹ́lé ẹ̀dí ọ̀nà sáwọn ìsìn nítorí pé kèése pé Abu Talib ti kú síwájú kẹ́tógbó ìjẹ́dìde táwa sọ pé àkúkú ah, rẹ̀ jẹ́ kankan tẹ́rẹ́ di a jẹ́ sí pé ẹyọ kan tí ọlọ́run bá lè kẹ́lá fi mú náà ní nǹkan ìpìlẹ̀ yẹn torí pé kò só jẹ́ nǹkan tí tẹ́ bá sọ wípé òjíṣẹ́ ọlọ́run bá lè kẹ́lá ń gbé dìde sí yàn tọ́nà bá fi mú yàn ókè ẹni yìí òjíṣẹ́ kankan ọba aláyé tó fi kú wọn ti gbára ìdíje tó fi kú tó bó lọ́lọ́run a jẹ́ sí pé mẹ́sàkì ẹnìkan lọ́run fi mú a nínú <coughs> kọmọ̀nà ni so ibà ní sí ni

lórí lórí ayatul mithaq láti fi support ayatul mithaq so alhamdulillah pé hadith yìí kò ṣe gíní o kò sọ nǹkan tí àwọn sọ yẹn naam ala hal àwọn àlàyé tí ó kù alimẹ́bìnrin kẹfìlì ń sàlàyé nípa bí Ọlọ́run bá lékílá sí mú wa jáde ní bàrá salatu salam tọ́lọ̀ bá lékílá sí kó wà gbá jáde ni wọ́n sàlàyé eléyìí báyìí ni ẹ̀rí alákọ̀ọ́kọ́ tíjàbàtà ń lò lórí wípé gbogbo ẹni tí ó bá ti ṣe nǹkankan ní ayé tó ní pẹ̀lú ọ̀rọ̀ àkídà ṣe bá ní sí yí so kò sí orí ìgbèjà fún alákọ̀ọ́kọ́ ni pé ṣé ọ̀rọ̀ yìí ayà tó wà ní àtúgbì mẹ́sàkì àkídà nìkan ni wọ́n sàlàyé mẹ́ ẹ̀tí ọ̀nà sábà nísìn tó fi jẹ́ sí pé eléyìí báyìí ni o fọ́rọ̀ àkàm so yíba ní sí yìí so torí pé ọlọ́run ọba láàmà sìn nígbàtà bá nílé ayé ìsìn lọ́run ọba léke sọ̀rọ̀ àkáàmù ni tàbá rẹni tí ò sin lọ́run ọba nígbà tó wà nílé ayé tó lóhun òsẹ̀sìn kankan kò tí ẹsẹ̀sẹ̀ rárá ẹjọ́ ìrọ̀tà bá ń so ṣe eléyìí ò ní máa jẹ́ dẹ̀lìlù so ó léléyìí ni dẹ̀lìlù lórí wípé kò sí àlẹ́fẹ́rùbìjáàlì nínú ọ̀rọ̀ àkídà nǹkan tó jẹ́ sí pé kọ̀sẹ́nìkan tó délé ayé so lọ́lọ́wọ́ ọba àlékelé fi wá fi ọlọ́run ọba lè pẹ́lú kí ń ṣe bẹ́yẹn kò sínú súnà ọlọ́run ọba náà àti àwọn àhàdìsì tó wà lábẹ́ rẹ̀ ó jẹ́ nǹkan tí ó jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tọkùnrin mọ́ ń gbára lé kí ni nǹkan ẹlẹ́ẹ̀kejì àsìkò lè mẹ́gbà amọ́lálẹ̀ yìí láti sàlàyé nǹkan ẹlẹ́ẹ̀kejì inshallah ta'ala àti wà ní after 10 báyìí ẹ̀rí wo ló tún gbára lé nísì kejì nínú àwọn ẹ̀rí tó máa ń mú wá fáwọn èèyàn láti fi kó ìdààmú bá wọn wípé ẹ gbọ́dọ̀ mú àlẹ́wọ́n tó rí jáàdì àdímò gbọ́ kẹsẹ̀sì ọmọ rẹ̀ kan èmi ò tiẹ̀ tún mọ̀ yẹn rí èyí tí ẹ̀ mọ́ rí láyé èyí tí ẹ̀ kófìrí ẹ̀rí ẹjọ́ sáàmáìsì èmi ò tiẹ̀ mọ́ rí mo pé kú ní ààrẹ kan àbú kìíní àbí ok èmi ò tiẹ̀ rí ìhun rí láyé àwọn ìhun ò tiẹ̀ bá wa wọ́n tiẹ̀ bá wa rárá wọ́n bá wa wàríkàlá nígbàtí ń sọ̀rọ̀ òun àbá ní ẹ̀ẹ́sọ́ bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ bí ọmọ ta orí ẹ̀ẹ́sọ́ kò sí ìlú ìyàrẹ̀ wàláì mọ̀fọ́lọ́ àkúrà bí ṣe kàwú ṣe máa rẹ̀rin gẹ̀gẹ̀ bẹ́ẹ̀ ní ṣe rẹ̀rin àwọn ẹ̀rin kà àwọn ẹ̀rin burúkú wàláì

níbi iléèwé ìkwánù tó wà lúgbù tí ẹkó tó pọ́n lè kó níbi iléèwé yẹn ìjọ ẹ̀yẹ̀ ó rí ó ní tẹ́yìn bá ti rí yẹn báyìí tọ́kà kúnlẹ̀ báyìí ó ní kọ́kọ́ sọ fún pé a ń ta káàfì báhùn náà tó bá ní sí ilé ìtọ́wà mẹ́rin sàlàyé fún so kọ́nà bá ìrẹ́gá kó sànú wa so àwọn eléyìí làwọn nǹkan tó gbára lé àwọn nǹkan tí ó fi ń sọ àwọn ọmọ lẹ́yìn rẹ̀ nù lé tó sọ wípé àwọn ẹ̀rí tọ́sọ fún ẹgbẹ́ kò sí wọ́n ìjà nínú ọ̀rọ̀ àkídà lélẹ̀ sàbẹ́ náà bá ilé kíá kí ọlọ́run bá kí ó fi ẹnì kọ̀ọ̀kan wa kó fi mọ̀nà so àwọn jàbátá yìí àti àwọn ọmọ ọba tí bá kọ́ bá tọ́nà bá alékẹ́lá bá kọ oríire ma sọ́nà bá alékẹ́lá ó ní kápá àti yí ẹ̀mí yẹn padà sí dáadáa abẹ́lọ́wọ́n bá ọlọ́wọ́n bá bá tí mọ́ yí ẹ̀mí padà abẹ́lọ́wọ́n bá kọ́lọ́wọ́n bá kọ́ bá wá yí jàbàtà padà la ilaha illallah abẹ́lọ́wọ́n bá kí ọlọ́wọ́n bá alékẹ́lá kọ́ bá wá ṣàtúnṣe rẹ̀ gbogbo àwọn ọmọ tí ó ti sọ di tó ti sọ di ọmọkọ́mọ abẹ́lọ́wọ́n bá kọ́lọ́wọ́n bá kọ́ wá wọ́n lè ríbi kó ń bẹ̀ ma nítorí pé bọ́rọ̀ àbúrú ṣe rí ní ọ̀rọ̀ bídá àbú ṣe rí ní ẹ̀ tí ẹ bá dálẹ̀ tán agbára yòókè ń ka mọ́ tí jàbàtà bá túbá lónìí àwọn èèyàn sì ń bẹ̀bẹ̀ pé wọ́n ní ṣùgbọ́n kódà tó pè jàbàtà gan kéfèrí wàláhì mọ́fọ́lọ́ àbúrà tó ti tírẹ̀nà àwọn ọmọ gan ó ti tírẹ̀nà àwọn ẹ̀hànà káàkiri gan ilé tí ń bẹ ilé kò náà kọ́ ìní tó ń sọ̀sọ̀kú àwọn ti ṣakí tó yíba ní sí wọ́n bẹ ní Ìgbòho wọ́n bẹ tó yẹ pé wọ́n ti sọ̀nù lọ bẹ́ẹ̀ so tó bá bí ó sì ṣe tó yẹ pé tó ń bá kúò kò ní rí wọn kó kúò tán nítorí pé Abul Hasan al-Ash'ari tó yẹ pé òun gẹ́gẹ́ lọ́jà kìdá Ash'ari ìgbà tó padà kúò níbi àkídà ètò túbá àwọn tí wọ́n so ibi tó fi jẹ́ sí pé ìmọ̀ já nǹkan lẹ̀ in tó nìyẹn so kò dẹ̀ sí ìrìn tọ́kùnrin jàbàtà yìí wá káàkiri wallahi ń wá champion ẹjọ́ ọ̀dọ́ àwọn ìsìn torí pé kọ́ìdà khalif tu'raf yapa tí mo wá òyẹ́ bá ń ṣe kálẹ̀ bá mọ́ tẹ́rí ní bí sábólà yìí ṣe wà ìsìn ma irú èyàn tí èyàn jẹ́ tí àwọn pé ẹsẹ̀ làwọn èyàn fi rìn èyàn Eh, eh, tí ó kọ́ tó sẹ́yọ́ bá dúpọ̀ lẹ̀ CNN ló dèbí CNN ọ̀rọ̀ yóò dé gbogbo tẹlifísà àgbáyé ní ògbè gbogbo tẹlifísà sáti yapa sí táwọn èèyàn bá ń ṣe ẹjọ́ ọ̀nàtàn yapa sí táwọn èèyàn bá ń ṣe kí á kí ara àwọn èèyàn mọ̀ ọlọ́gbàjúmọ̀ ẹjọ́ ọ̀nàtàn nǹkan tó ń ṣe nìyẹn tó fi jẹ́ sí pé ó bẹ̀rẹ̀ sí máa mú tuntun tún wá wọ́n lè bá máa parí ẹ̀ káàkiri kó lè bá máa ṣe kí ní pé kí lọ fẹ́ gbàmbi gbogbo yẹn ṣe bá ní sí so wọ́n الله عليك فنم أقول ما تسمعون أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته Thank you. Torí ń tẹ́ kọ́kọ́ sọ ní pé ní kànúgbé mọ̀kúnlá pọ̀ wá. Nígbà tó dé náà lẹ lọ. Láká ìdílé ìdílé ọmọdé ló fi sọ ọmọ nǹkan.